والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى أن القرآن السنة أو كتاب eléyìí tó so kí إليه èèyàn إذا بوددو ṣe eléyìí لو مسلمين ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó sì jẹ́ pé irú rẹ̀ ọjà ń tí máa ṣẹlẹ̀ gbọ̀wọ́ àwọn èèyàn tó ṣe pé wọ́n pera wọn ní mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ tẹ́ni tó bá mọ̀ ó pàkíyèsí ẹni tó kò mọ̀ àbẹ́ni tó mọ̀ ọ́ mọ̀ sẹ́ńtà kò fún ọlọ́run ọba wa nítorí pé ó wà láàrin àwọn ẹni tó kò mọ̀ tí ọmọ wọn fi bẹ́ẹ̀ tí ọmọ fi ṣèṣútú fún wọn tó ní náà tún jẹ́ sábàbí tí ọ̀pọ̀ àìmọ̀ èèyàn tó fi ṣìnà ìdí nìyí tó fi jẹ́ ọ̀ràn yẹn ìpẹni tó bá mọ̀ kó má mọ̀ fúnra ara rẹ̀ lásán kó fi tó bá mọ̀ kó fi sẹni tí kò bá mọ̀ láǹtàn nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní kéèyàn máa sọ yìí pé òun nímọ̀ nípa ń tó pamọ́ ohun tó pamọ́ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la àbẹ́yìí tó ṣe kó ti ṣẹlẹ̀ lásìkò tó ti lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan náà ló nímọ̀ nípa tó pamọ́ ètò ìṣẹ̀lẹ̀ lásìkò tó ti lọ táwọn ò rí ìsẹ́ni kankan tó lè sọ fún wa nípa rẹ̀ àyàfẹ́ ni tó bá sojú ẹ̀ torí pé kò sẹ́nìkan tó mọ̀ nípa tí ò bá mọ̀ ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan sẹ́ òun náà ló mọ̀ nípa gbogbo nǹkan àti tó pamọ́ àti tó hàn kò sí kankan tó pamọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú suratul naml àyà karùn-ún lé ní ọgọ́ta ọlọ́run ní qul la ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa sọ fún ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì kò mọ̀ sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa àkọ́kọ́ tó nímọ̀ nípa ntọ́pamọ́ yàtọ̀ sí Allah ayé yóò ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lónìí ọlọ́run ti sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam láti nǹkan tó ti lé ní ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọlọ́run ti sọ àyà ìkàlẹ̀ àwọn mùsùlùmí sì ń kà ní gbogbo láti ìgbà náà ó sì yé wọn yé bá ń sọ òdodo ni nítorí pé ìpèníjà ńlá sì lélẹ́yìí nígbà tó lọ́wọ́ bá lẹ́nìkan sí nínú sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tó nímọ̀ nípa ntọ́pamọ́ yàtọ̀ sóun nìkan tó bá jẹ́ pé ìwọ bá wá nímọ̀ nípa ntọ́pamọ́ eléyìí tó ṣe é pé ọba nìkan ló dá tó bá pé ìwọ náà bá nímọ̀ nípa rẹ̀ ó yẹ kó lè fi ṣe àfihàn kí lọ mọ̀ nínú yóò jẹ́ nǹkan tó jẹ́ pé o lè fi ṣe ìṣújú fáwọn yìí ẹnìkan kò sí tó mọ tó pa náà àfi Allahu Rabbil Alamin torí délé ò bá jẹ́ alágbègbà ò bá sì jẹ́ babaláwo ò bá sì jẹ́ pé àtẹ́lẹwọ́ àwọn èèyàn ni wọ́n sọ pé wọ́n kà àbẹ́ni tó ṣe pé yóò nìkan da omi wọ́n dà sínú abọ́ fún wa lọ pé ọmọ kan wá tó ṣe pé kò tí ì mọ obìnrin kò tí ì mọ ọkùnrin kọ́ wa bá wọn karọ́ kan bẹ́ẹ̀ àbẹ́ni tó ṣe pé òun jẹ́ pé ìràwọ̀ ló ń wò àbẹ́ni tó ṣe pé yanrìn ló ń tẹ̀ gbogbo ìyówò lè máa fẹ́ tara rẹ̀ sọ́kọ́ ọmọ ntọ́pamọ́ alẹ́ ọmọ nǹkan kan nínú ntọ́pamọ́ Allahu Rabbul Alamin nìkan òun lọ́mọ ntọ́pamọ́ ẹnì kan òsì tọ́lẹ̀ wọn bá ṣe àyọkúrò rẹ̀ nínú eléyìí àyàfi àwọn ìránṣẹ́ ọlọ́run ọba wa àwọn ẹni tó ṣe pé ọlọ́run ọba ránṣẹ́ ẹ̀yìn àwọn aládàbí rẹ̀ àwọn eléyìí nìkan lọ́nà àwọn bá ti àyọkúrò wọn nípa pọ́ńlẹ́fẹ́ntọ́n bá fẹ́ mọ̀ wọn nínú ìmọ̀ ntọ́pamọ́ àwọn gan ọmọ gbogbo ntọ́pamọ́ ọlọ́run ọba kì í fi fi mọ gbogbo ntọ́pamọ́ àwọn gan lára ṣùgbọ́n ní tó bá wu ọlọ́run láti fi mọ̀ wọn nínú ìmọ̀ tó sí gbogbo èèyàn eléyìí tó pamọ́ sí gbogbo tó lórí tẹlẹ́mìí wa èyí tó bá wù ọlọ́run ọba ọlọ́run lè fi hàn wọ́n bẹ́ẹ̀. sábà padà sínú suratul jinn àyà kẹrìndínlọ́gbọ̀n sí ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ọlọ́run ọba sọ ń bẹ̀ pé alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasul ọlọ́run ọba ní olùmọ̀ àkọ́kọ́ kìí sì fi ìmọ̀ kọ̀kọ̀ eléyìí tó ṣe pọ̀ nìkan lọ́dá máa ma ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá. ìlànà mẹ̀rẹ̀tọ́bọ̀ mẹ̀rẹ̀sọ́lẹ̀ àyàfẹ́ni tó bá yọnu sí nínú àwọn ìránṣẹ́ rẹ̀ pọ̀ ń fi nǹkan kan mọ́ nínú ìmọ̀ntọ́pamọ́ òun lọ́lọ́run ọba máa fi irú rẹ̀ hàn. eléyìí túmọ̀ sí wípé ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run onìkan ló máa ń fi ìmọ̀ tó pamọ́ ló lè pè é tó bá fẹ́ hàn nínú ìmọ̀ tó pamọ́ ẹni tó bá wu ọlọ́run ọba wa ló lè fi ìmọ̀ tó pa ló lè fi ìmọ̀ tó bá fẹ́ mọ̀ nínú ìmọ̀ tó pamọ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀ a táwọn sọ yìí báyìí ó lè jẹ́ rasulun bashari ó sì lè jẹ́ rasulun malaki ó lè jẹ́ ìránṣẹ́ tó jẹ́ èèyàn ó sì jẹ́ ìránṣẹ́ ó lè jẹ́ ìránṣẹ́ tẹ́jẹ́ màláìkà tó àwọn eléyìí nìkan lọ́lọ́run máa fi ntọ́ bá fẹ́ ntọ́ bá tún fẹ́ ni nínú ìmọ̀ ntọ́ pamọ́ ló máa fi mọ̀ ọ́n. àtẹ̀lẹ́wọ̀n kò mọ̀ mọ́ láàrin yìí ìṣújú ń bẹ fọ́pọ̀lọpọ̀ nínú àtà ń ṣiṣẹ́ ìyẹ̀wò ìṣújú ń bẹ fọ́pọ̀lọpọ̀ nínú àtà ń sọ fáwọn ọmọ ntọ́ pamọ́. àwọn náà máa káyà yìí lẹ́nu wọ́n sì máa fi takò ntọ́lọ́wọ́n bá sọ. wọ́n máa wú ayà yìí wọ́n sì máa fi takò òfin ọlọ́run ọba wa. wọ́n nígbà tó lọ́wọ́ bá ti sọ pé òun máa sì máa ń tó ń bá fẹ́ mọ ẹni tó ń bá yọ́nú sí nínú àwọn ìránṣẹ́ òun ìránṣẹ́ ọlọ́run làwọn náà torí ẹ̀ ọlọ́run ọba ń sì máa ń tọ́ fẹ́ mọ àwọn nínú ìmọ̀ntọ́pamọ́ látàrí jíjẹ́ táwọn jẹ́ ìránṣẹ́ ọlọ́run ẹgbẹ́ ìrọ̀ burúkú báwo ni wọ́n ti jẹ́ ìránṣẹ́ ọlọ́run àkọ́kọ́ náà sọ ọmọ tí wọ́n pè lófin ṣẹ̀ríyà nítorí pé a à dama dáàmà ìránṣẹ́ kò lè jẹ́ ìránṣẹ́ àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì ànábì ìní padà di ìránṣẹ́ pé ìwé ìta ànábì bó lè sọ àbí ìránṣẹ́ ọlọ bó lọ́lọ́ ló ń o sọ pé náà ti pọ̀lọpọ̀ tó ń parọ́ mọ́nà tó ń parọ́ mọ́nà olóhùn tó ń jí sí ọlọ́ so nítorí délé yìí ar-rasul òun náà lè yàn tó pé ọlọ́run ọba wa ọ̀ràn màláìkà sí ọba wa ní kí màláìkà fún iṣẹ́ tó lọ́wọ́ ní fún ọlọ́run ní eléyìí ń pè ní tí ọ ṣe lọ́lọ́run bá a sọ tó fi àmọ́ فما جوزي كوي يكي عالم الغيب فلا يظهر على غيبه أحد إلا من ارتضى من رسوله يكي أقول ما نكا قول الله كيسي في ما قول ثم ما نكاننا دار جدا قبا جمل أكا قبا دين قبا جان جنو كيفي ما نكاكا إلا من ارتضى من رسول هفين تبا تبا يوم السنين عوانا سير يوانا سير رسول يوانا سير عجي سير ta ló rán wọn ṣe iṣẹ́ wo ló sì ń jẹ́ torí ẹ̀ ìtukùtù ni kò wá pé wọn náà òjíṣẹ́ ọlọ́ọ̀ni ọ́ iṣẹ́ ọlọ́run lọ jẹ́ lọ jẹ́ tó fi pé ìwọ ọmọ wọn sọ pé ọmọ ń àwùjọ bí là lẹ́nu ẹ lẹ́nu ẹ sì gbé igbá rẹ kó gbé àwọn kan àbí méjì péré náà lábì ọmọ tí ń ṣe àwọn èèyàn ní ìwọ tó ṣe pé òpòrọ ara rẹ tó bá jáde lọ́nlé tó padà dé ṣùgbọ́n wọn máa bí ìyàwó rẹ léèrè pé ta ló wọ wálé ta ló wọ wálé tí ìyàwó bá ní kọ́ lọ bí ọpọlọ rẹ kọ́ lọ bí ọpọ́n rẹ kọ́ lọ bí agbégbá rẹ kọ́ lọ bí ọ̀sán rẹ wípé ta ló wọ wálé gẹ́gẹ́ bó ti ṣe máa ka ń tọpa mọ́ fáwọn òpònú tí wọ́n wá sọ́dọ̀ rẹ ṣebí wọn mọ sọ ike tó yàwó fẹ́ máa mú ọ ṣeré ni ò ń bi léèrè pété lọ́wọ́ ọ wálé kọ̀ wá fẹ́ sọ fún ọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbóbìnrin fẹ́ káàbùkù ni àlọ́ ìwọ tó ṣe pé tó bá jáde ní láàrin ìṣẹ́jú méjì mẹ́ta àti kò béèrè ẹni tó bá wọ wálé ọ̀nà tó wọ wá bọ̀ wọ wá ó sì mà bẹ́ni tó wọ wá ẹjọ́ kùnrin àbẹ́jọ́bìnrin kí ló sì bá wá tó bóyá ni wọ́n ti wá mọ̀ ní tí ó ṣẹlẹ̀ lọ́la bóyá ló ti mọ̀ ní tí ó ṣẹlẹ̀ lọ́dún tó ń bọ̀ bóyá ti ṣe máa ń tí ó ṣẹlẹ̀ nígbèsí ayé ẹnìkan bóyá ni wọ́n ti ṣe máa ń pé tí ẹnìkan fẹ́ dágbá tọ́fẹ́ ra wọlé yóò dá àbí òní dá bóyá ni wọ́n ti ṣe mọ ọ̀la a'udhu billahi minash shaitani rajim. ó burú jẹ́ kéèyàn máa tánra rẹ̀ jẹ kó máa parọ́ táwọn èèyàn jẹ kó máa bà wọ́n lẹ́sìn jẹ lórúkọ pé òun ṣiṣẹ́ babaláwo àbọ̀ ṣiṣẹ́ oníyàwó alẹ́ làwọn ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ ti ṣe wá nínú sọ́rọ́tò mọ́mìn eléyìí tá a kà síwájú ọlọ́run ọba pe gbogbo àgbáńlá ayé níjà ni ó ní kó lọ àwọn àlùmọ́ ń fi sẹ́mi àwọn ti wọ ọ̀rùbí lọ́wọ́ ìbẹ̀ kí lọ́lọ́ sọ fún ẹ̀rẹ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam pé kò sí ẹnì kan nínú ẹni tí ń bẹ nínú gbogbo sẹ́mọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì tó máa ń tọ́pa mọ́ yàtọ̀ sí Allahu Rabbul Alamin tó ìwọ́n mọ ibi dáàbò ti àwọn èèyàn wà ìwọ ló máa bá wọn wò ìwọ mọta lọ táwọn ìwọ ló sì bá wọn ṣẹ́gun rẹ̀ kí ló dé tí o fi ń tọ́ ọmọ fi wo ń tọ́ pamọ́ tó ń fi ń parọ́ fáwọn èèyàn kó o fi wo ibi tárísìkì tiẹ̀ náà wà àbí kí lóun náà wá látàrí iṣẹ́ agbègbè tó ń ṣe kí lóun wá látàrí iṣẹ́ ìyẹ̀wò tó ń ṣe kí ni náà fẹ́ dà látàrí ọpọ́n tó gbé kalẹ̀ tó di pẹ̀sí tọ̀ǹtẹ̀ kí ni náà fẹ́ dà ń bẹ́ẹ̀ bóyá wọn àárọ̀ ọmọbi tárísìkì tiẹ̀ wà obi wa jẹ́ pé tàwọn èèyàn ni wọ́n máa rí ó nùrí ó nùrí bàbá jìbòtì ìwọ ò ní síra rẹ láàánú ẹ wá jẹ́ pé àwọn aráyé ló ṣe láàánú ó kí wọn tún mọ bí táwọn ìsìnkì náà wà kò fi lè bá a nísìnyí kọ́lọ́ jẹ́ pé wọn ni wọ́n mọ̀ wá bá tó joko kalẹ̀ bí akúrẹ́tẹ̀ nígbà tó ṣe pé wọ́n dilẹ̀ wọ́n wá ń bọ̀ tó bá jẹ́ pé ìwọ náà bá mọ bí táwọn ìsìnkì rẹ wà tó lọ bá sọ̀rọ̀ pé wọn ní gbọ́ kó dilẹ̀ náà ìwọ tó jẹ́ pé ìwọ oṣù mẹ́ńtẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì bá tọ̀tà rẹ̀ jẹ́ ìwọ wàá ríran ráwọn ọ̀tá rẹ̀ o ríran ráwọn ọ̀tá rẹ̀ pé ìwọ gbọ̀ngàn lọ̀tá ara rẹ̀ ìwọ tó ṣe pé ojókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ọmọ ọmọ ń takùtọ̀ lọ ọmọ ọmọ ń takùtà mẹ́jọ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo akpọ̀rọ̀sọ ikú mọ́ máa ń àwọn àlùjànnú àtàwọn ṣàyàpéyì àwọn ni wọ́n máa ń lò wọ́n mọ̀ wọ́n ti hàn wọ́n èèyàn láwọn sinlọ́ọ̀ débẹ̀ ni ọlọ́run táwọn sùn débẹ̀ lójú táwọn onímọ̀ nípa ń tọ́pa mẹ́yìn. a sì ti rí nínú àwọn oríṣiríṣi àlàyé eléyìí tọ́lọ́run bá ṣe fún wa nínú Al-Qur'an pàápàá jùlọ ní Suratul Jinn ọlọ́run ti sàlàyé fún wa bó ti ṣe jẹ́ pé àwọn àlùjànnú wọ́n máa búra wọn léjìká títí tí wọ́n fi gbé etí sámàlì ayé ń bì láti máa jí ọ̀rọ̀ gbọ́ ṣé tọ́lọ́run bẹ́ẹ̀ ló dáa wa tó bá fẹ́ ṣe nǹkan kan yìí máa sọ lọ́rọ̀ nínú sánmà àsìkò tọ́lọ́ wọn bá bá wọn sọ lọ́rọ̀ nínú sánmà yìí báyìí gbogbo màláìkà wọn dákú lọ gbọnagbada gbogbo sánmà yọ̀wọ̀ á máa mì pẹ̀pẹ̀pẹ̀ bí ẹni fẹ́ jábọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́ wọn bá wọn sọ yóò máa wá wọlé sí àwọn màláìkà lára àti bí ìgbà tá à ń gbé sẹ́kẹ́sẹ́kẹ́ kọjá lórí akọ òkúta ẹnìkan nínú wọn kò ní lè gbérí ẹnìkan nínú àwọn màláìkà kò ní lè rú yẹ torí kíni torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo nǹkan sọ̀rọ̀ Allahu akbar bẹ́ẹ̀ni tó o bá mọ̀ tó Allahu akbar ìyẹn ni pé Allah ẹlẹ́dàá gbogbo wa ló tóbi jù ọmọ mọ̀lẹ́kà ni ẹ̀dá ńlá ni wọ́n dídá tọ́lọ̀ ń dá mọ̀lẹ́kà ọ̀dá wọn ẹlẹ́dàá tó tóbi gidigidi torí pé nínú ẹ̀ méjèèjì tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí mọ̀lẹ́kà Jibril lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dá torí nu gbogbo wíwá tí mọ̀lẹ́kà ń gbé iṣẹ́ ọlọ́run ọba wa bá nàbì ẹ̀ẹ̀mejì péré iná ẹ̀ ni ànábì rí lórí àwòrán bọ́lá ti ṣe dá ṣùgbọ́n gbogbo wíwá yòókù ó máa ń wá láwòrán èèyàn ni tọ́lọ̀ ń fún àwọn mọ̀lẹ́kà lágbára púpọ̀ wọn tí wọ́n fi lè yí àwòrán wọn bọ́lá ti ṣe fẹ́ tó ọ̀kan nínú ẹ̀ méjèèjì tánàbí rí mọ̀lẹ́kà Jibril lórí bọ́lá ti ṣe dá ó rí i pé ó ní ìyẹ́ ọgọ́rùn mẹ́fà mọ̀lẹ́kà yìí ní títóbi rẹ̀ ó sì kún gbogbo ọ̀kan débi pé èèyàn ò rí sánà mọ́ níbi tí màlẹ́kà tóbi dé àwọn màlẹ́kà yìí dáṣe wáá jẹ́ ìdá tó tóbi tó jẹ́ ìdá tó bọ́ àyà àwọn màlẹ́kà yìí tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ń sọ lásán ó mú ti gbogbo wọn dákú Allah sọmọ ọmọ mi sọmọ ọmọ ọgbọ̀n pẹpẹpẹ bí ẹni fẹ́ já tòbí ẹ̀ náà ti mọ̀ pé sí nínú àwọn èèyàn tẹ́ pé yọmọ wa sọ̀rọ̀ ilé ọmọ mi òun gẹ́gẹ́ bíi ta ni ọgbà lè jẹ́ pé gidigba rẹ̀ lásán nínú àdá tó fi jókòó àmọ́ pé nítorí pé ìwọ lọ sọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani tága ọmọ wa nì kílẹ̀ ọmọ mi nítorí tiẹ̀ wàláhì kò sí kọ́dọ̀ ìyàrá òní ti torí pọ́n sọ̀rọ̀ kó dákú à ń bọ̀sibọ́sí ọmọ adìẹ à ń bọ̀sibọ́sí èèyàn lọ́nlọ́n àmọ́ náà ọ̀rọ̀ ẹlẹ́dàá ti máa ń sọ̀rọ̀ nínú sẹ́mà bí dákú gbanagada ní gbogbo màláìka dákú mímí pẹpẹpẹ nínú gbogbo sẹ́mà ọmọ mi bí ẹni fẹ́ jábọ́ ẹnìkan wa ní lè gbérí nínú wọn títí tọ́lọ̀ wọn bá wa tí ó fi sọ̀rọ̀ tán tọ́lọ̀ bá ti wá sọ̀rọ̀ tó tó tó dá lẹ́jọ́ pé yọ ṣẹlẹ̀ àkọ́kọ́ ẹni tó ọkọ̀ gbórí sókè eléyìí àdìsí anábìnrin láti ti tọ́ fẹsẹ̀ rinlẹ̀ tó àkọ́kọ́ ẹni tó ọkọ̀ gbórí sókè òun náà ni màláìka Jibril gbogbo màláìka wọn mọ wá bí màláìka Jibril léèrè pé máa bẹ mọ̀lẹ́kà Jibril lọ́mọ wa sọ fún gbogbo mọ̀lẹ́kà ntọ́lọ́wọ́ bá sọ ntọ́lọ́wọ́ bá sọ ìbẹ̀rù àti ẹ̀wárìrì àti dídákù òní jẹ́ káwọn láǹfààní àti gbọ́. so mọ̀lẹ́kà Jibril tó ti wá gbọ́ tó yé oní ọ̀kọ́ gbórí sókè eléyìí fi ọlá ti ń bẹ fún mọ̀lẹ́kà Jibril lórí àwọn mọ̀lẹ́kà yòókù hàn ẹnu rẹ̀ wọ́n ti wá mọ gbọ́ kí ni Ọlọ́run sọ kí ni Ọlọ́run wí lọ́wọ́ wá sí sánmà kẹfà wá sí sánmà karùn-ún wá sí sánmà kẹrin wá sí sánmà kẹta wá sí sánmà kejì títí tí ó fi dé sánmà ilé ayé ń bì gbogbo àwọn màláíkà tí wọ́n wà nù sánmà inú wọn máa bí léèrè bóyá ti kọjá gbọ́dọ̀ wọn mẹ́rin ọkọ ọ̀rọ̀ bùkún kí ló lúwa ẹlẹ́dàá wa sọ kọ́ọ̀lù hẹ́k màláíkà da wọn lóhùn dodo ni báyìí títí tó bá ti sọ tó jíṣẹ́ ntọ́lọ́wọ́n bá wí sáwọn títí dórí àwọn àwọn màláíkà tọ́ àwọn màlẹ́kà tó wá wà ń sọ́mọ́lẹ́ ayé wọn nígbà tó bá sọ fáwọn wọn mọ̀ fáwọn àlùjọ́nú àwọn ti gbéra wọn sórí èjìká títí àwọn náà ti fetí lé ara sọ́mọ́lẹ́ ayé àsìkò ìgbà tí màlẹ́kà bá wọn díṣẹ́ fáwọn màlẹ́kà yòókù pé ńtọ́lọ̀ sọ ni bẹ́ẹ̀ ni àwọn ajíọ̀rọ̀ gbọ́ àlùjọ́nú náà máa jí gbọ́ so wọ́n máa wá jí gbọ́ ẹni tó wà lókè pátápátá yóò sọ fẹ́ni tọ́lọ̀ ń sálẹ̀ eléyìí tó tẹ̀lé náà sọ fún ìtọ́wà sálẹ̀ òun náà sọ fún ìtọ́wà sálẹ̀ títí tẹ́ni tó wà lókè pẹ̀ tó wọ́n fi gbọ́ ẹni àti wá gbọ́ wọ́n sáré máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn alágbègbà àwọn oníyàwó àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àlìjànú àwọn alálìjànú wọ́n máa gbé lọ bá wọn wípé tọ̀ níta tún rí gbẹ́ni o níta tún rí gbẹ́ni o ṣùgbọ́n àlìjànú èyí jíṣẹ́ òdodo ẹyọ kan kọ́ mọ́ fi rọ ọgọ́rùn-ún dín kan kún subhanallah wọ́n fi òdodo kan wọ́n fi kún irọ́ ọgọ́rùn-ún dín kan so nígbà tí wọ́n bá ti wá gbé fáwọn alágbèéká tó bá ti gbé fáwọn babaláwo tó ti gbé fáwọn oníyàwó àwọn náà wá sọ òdodo ẹyọ kan pẹ̀lú irọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún yìí ẹni tí wọ́n bá wá gbèrú rẹ̀ fún òun mọ̀ wá rí i pé ọ̀kan ṣẹ nínú nǹkan ọgọ́rùn-ún tí babaláwo yìí ṣẹ tó tó wí nǹkan kan ti sẹ́ńbẹ̀ ajẹ́ pé gbogbo ìyókù náà nǹkan yọ padà ṣẹ gẹ́gẹ́ bí talákọ̀ọ́kọ́ ti ṣe gbogbo ìyókù náà ṣe àwọn èèyàn wà ti torí òdodo ẹyọ kan wọ́n gba irọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún náà wọlé báyìí ìní wọn ṣe máa ń jí ọ̀rọ̀ gbọ́ bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ṣáájú kọ́lọ́run tó rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tọ́lọ́run ti rán ànábì sallallahu alayhi wa sallam ní iṣẹ́ sí gbogbo àgbáńlá yìí tó sì jẹ́pọ̀ náà là ànábì àti tí ò sá nàbì mí ìmọ̀ tí ó wà lẹ́yìn rẹ̀ tí ó sì sí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ ilé ti jẹ́ pé kọ̀ọ̀rọ̀ ọ̀run kọ̀ọ̀rọ̀ gbọ́ mọ́ fáwọn àlùjànnú láti jí ọ̀rọ̀ gbọ́ nínú sánmà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú suratul jinn wọ́n ní wa anna kunna naq'udu minha maq'ida lis-sam' faman so ṣùgbọ́n ní báyìí o afura pé nǹkan kan ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá lóun ó jókòó láti máa tẹ́tí yọ̀rọ̀ gbọ́ yọ̀rọ̀ gba ipe àwọn ògùn náà ń retí òun tó ṣe wípé wọn ò fi sọ̀hún lóko torí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ láti jẹ́ tọ́lọ̀ tí wọ́n nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìrù nǹkan tó wá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá nìkan ló mọ ntọ́pá mọ́ ṣẹ̀tánì tó jẹ́ bàbá ńlá fún gbogbo àwọn àlùjànnú kọ́ mọ ntọ́pá mọ́ ìbáṣe kó mọ ntọ́pá mọ́ àsìkò tọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá pa láṣẹ ike kó forí kalẹ̀ fún anabi adam aleyhi salam kò bá forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà nítorí tó náà bá mọ̀ kórìí ibú náà já sí fún yọ padà dẹni tí gbogbo wọn máa làánà tí jahannam ó náà bá ti gbọ́ kó ti gbà tipẹ́ torí pé kọ̀mọ́ntọ́ pamẹ́nì kọ̀mọ́ntọ́ lè ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́yìn agídí àtòrí funfun yẹn kọ̀mọ́ntò lè ṣẹlẹ̀ ẹ̀rọ àwọn tí ọ̀rọ̀ rẹ̀ padà wá já sí. àwọn àlùjànnú náà dọ́jọ́ mọ lẹ́yìn ṣetán níbo wọn àti mọ ntọ́pa náà àbí wọ́n gbọ́ tán anabi yusuf anabi suleimani aleyhi salam anabi suleimani aleyhi salam ó fi àwọn àlùjànnú sórí iṣẹ́ nítorí pé níbi tí ọlọ́wọ́n bá tó fún ní ọládé suleimani aleyhi salam ó jẹ́ ni tó ṣe é pé ọlọ́wọ́n bá fi sí abẹ́ ìkápá rẹ̀ àwọn èèyàn àtàwọn àlùjànnú àtàwọn ẹranko àtàwọn ẹyọkọ wọn ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ńlá eléyìí tọ́lọ́wọ́n bá fún Suleiman aleyhi salam tọ́lọ́wọ́n bá fún sí ọlọ́wọ́n bá ti fún Suleiman lélẹ́yìí báyìí kò fẹ́ lómi nírú rẹ̀ akramakumullah àwọn àlùjànnú Suleiman dá àwọn sẹ́nu sẹ́ pé kí wọ́n máa sọ́kò nso Suleiman sì dúró lẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ gbọ̀kú sára pàpà ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn àlùjànnú ìtòsí ara wọn náà ni wà àwọn ń ṣe oko lọ Sulemani ti ń bẹ lẹ́yìn ẹni tó fún ni níṣẹ́ àgbàro ó ń bẹ lẹ́yìn wa alágbàro ó ń bá tẹ́lẹ̀ ẹ̀rú ń bà kò fẹ́ patẹ́tì nítorí kẹ́ni tó bẹ̀ bà kí gbé pé ẹ fẹ́ patẹ́tì ni subhanallah wọn àwọn àmọ̀ pé Sulemani ti kú Sulemani ti kú lẹ́yìn wọn débi wípé àwọn lọ́wọ́ jẹ pọ̀pọ̀ ọwọ́ ànábì suleiman alayhi salam débi wípé pọ̀pá kò lè gbé suleiman dúró mọ́ suleiman fi wá ṣubú ọlọ́ni falamma kharra tabayyanat al-jinnu an law kanu ya'lamuna al-ghayb ma labithu fil 'adhabi al-muhin lásìkò ìgbà tí anabi suleiman wá ṣubú ọwọ́ hàn sáwọn àlejànú pé tó bá ṣe táwọn ọmọ ń tọ́pa náà ni á ìyá àbùkù yìí bá ti jẹ àwọn kọ́ ẹ̀sìn sókun rẹ̀ á máa bẹ̀rù òkú rẹ̀ ni. subhanallah ọ̀rọ̀ àti alìjánu ló ń lò lọ́gbọ́n yẹn o alìjánu gan ọmọ ń tọ́pa mọ́ alẹ́ náà wọ́n bá nìkan lọ́ mọ́ ń tọ́pa mọ́ kí ló wá dé tọ́mọ èèyàn mọ̀ parọ́ tan ara rẹ̀ jẹ wọn náà dànù gbogbo ẹni tó ń purọ́ fáwọn èèyàn ipò mọ ń tọ́pa mọ́ wàláhì gbogbo ẹ náà lọ dànù káwọn ọmọ kankan àwọn ọmọ dò àwọn ọ̀dà akramakumullah níta lómi ìwà tó lòun jẹun náà ní kó padà pàdé ní ọjẹ nítorí pé ńgbà tá a bá ń parọ́ fáwọn èèyàn tá a mú àwọn èèyàn àti olórí tútù àti olórí gbígbẹ tá a dà wọ́n pọ̀ nínú ìjà ẹni tó kó kọ̀sẹ́ra wọn ẹni tó pọ̀ náà ní lépa rẹ̀ òun lọ fẹ́ pa kọ́dà ó ti tì torí rẹ̀ sí báyìí ó ti tì torí rẹ̀ sí báyìí kọ́dà wọn ti gbẹ́bọ ìsàlẹ̀ òkun wọn gbé sí ẹgbẹ́ àwọn burúkú wọn wàá dalérú wọn bẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọkọ wọn ti sọ dọ̀tá ìyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà sọ di ọ̀tá òbí rẹ̀ látàrí gbogbo yẹ̀ǹwò yẹ̀ǹwò yẹ̀ǹwò yìí báyìí tóbi tí wọ́n parọ́ fáwọn èèyàn fún ọmọ tó pamọ́ tó bá ti yí wọn mọ nǹkan kan òun nǹkan kan nínú tíra rẹ̀ nínú ọ̀kan nínú àwọn tíra rẹ̀ ó ní wal-kuhhan wal-kuhhan yakunu li ahadihim al-qarinu min ash-shayatin yukhbiruhu bikathirin min al-mughayyibat bima yastariquhu min as-sama' wọ́n ní sẹ́ rí àwọn alágbègbè yẹn wọ́n máa ní aládàsípọ̀ nínú àwọn aṣ wọ́n pè ní ọmọ fún nírò nípa ọ̀pọ̀lọpọ̀ nínú tó pamọ́ eléyìí tó náà ń jí gbọ́ nínú tí ń jígbẹ́ ní ti máa fún ẹni tí ń bá ti yàn ní ti máa fún ní nǹkan tó náà máa lò. wọ́kànnì yàtọ̀ tó nà sọ́kà bẹ̀rẹ̀kẹ́lẹ̀ ó ní wọ́n máa pa òdodo papọ̀ mọ́rọ́ ìlà àǹkàl títí tí sẹ́kùl islam ti sọ pé wọ́n ha òdà mẹ́rin yẹ́tì ṣàìfọ́nù bí ọ̀pọ̀ ọ̀n bẹ yóò kó àwọn èso wá bá wọn. wọ́n tún kó àwọn súwìtì lóríṣiríṣi wá bá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́rin ẹ̀yẹ fóònù fi dáàbò tẹ̀lé mọ́ọ́fẹ́ láwọn oúnjẹ tó jẹ́ pé kò lè sí nílùú sẹ́yìn wà láwọn nǹkan panu tó jẹ́ pé kò lè sí nílùú sẹ́yìn wà gbogbo eléyìí náà wọ́n mọ̀ ti lo gbájú ẹ̀ fáwọn èèyàn pé ẹ̀sọ́ orí nǹkan bẹ́ẹ̀ ní ti dábìnú mọ́tàlá mú wá fún ní Ramadan láwà yìí àbó orí nǹkan bẹ́ẹ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ dábìnú là mú wá fún bóló ti lélẹ́lẹ́ tọ́ba wá sọ pé kò sí nǹkan torí pé nǹkan bẹ́ẹ̀ ó ti ń bẹ nínú wọn mọ̀nìyàn pé rẹ́bí lè jẹ ní ìlànà kẹ́ẹ̀ ẹni tí wọ́n ti àlùjánu yóò gbé pò lọ́sí mẹ́ta àwọn wà ní nàìjíríà ń bí àwọn alájúlé tẹ́ ń bí yọba sọ pé sọláàtì góòlù àwọn parí ní mẹ́ta ní ìsìn fún ọmọ ìmáàmù tó so ìmáàmù fáwọn ní ìsìn ìmáàmù ṣòro ìmú ni bẹ́ẹ̀ ni a ti mọ̀ pé wàlíyù ṣètọ́ọ̀nù ni ọ ọ̀daràn ni ọ ṣètọ́ọ̀nù náà ló gbé ọ ló gbé ọ sórí ìyẹ́ rẹ̀ tó gbé ọ lọ sí mẹ́ta ní ìsìn àwọn bẹ́tẹ̀ ó ṣe é ṣe ń gbà míì àwọn ẹni tó ń sọ fún àwọn ọmọ tó pamọ́ kọjá pé wọ́n ń lo àwọn ìràwọ̀ ni wọ́n láwọn ka ibùsọ̀ àwọn ìràwọ̀ látàrí ibùsọ̀ ìràwọ̀ làwọn ti mọ̀ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ làwọn ti mọ̀ pé nǹkan báyọ̀ ṣe ẹ̀rí irun ẹ̀ náà ní kẹ́nìkan pọ̀ ṣe ìmọ̀ ìsáàbì gbogbo ẹ̀ náà ní ṣe pẹ̀lú pé èèyàn ń wo ìràwọ̀ wọ́n sọ pé àwọn gbàdá wọn sírò bóyá kìnnì kan ìyá rẹ kí ló kọ ìyá rẹ ìwọ náà ọjọ́ wo wọ́n bí ọ wọ́n wá sírò rẹ papọ̀ mọ́ra wọn látàrí eléyìí wọ́n ṣe àyọkúrò wọ́n ṣe àfikún àti àyọkúrò látara rẹ̀ wọ́n sọ yìí pẹ̀tọ̀ nǹkan báyìí náà ṣẹlẹ̀ báyìí báyìí nǹkan báyìí ó rì nígbà tó jẹ́ pé nọ́mbà báyìí lọ jáde tí nọ́mbà báyìí ò ti jáde àní àárín mu lọ́wọ́ ìrì fala yuzhiru ala ghaybihi ahada ọlọ́run ọba nìkan ọlọ́mọ ń tọ́pamọ́ kìí sì fi ìmọ̀ kọ̀kọ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ mọ nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá illa man nítorí ọlọ́run ara màláíkà jìbìrìlù sí ọ iṣẹ́ wo ni màláíkà jìbìrìlù wá jẹ fún ọ tí wọ́n fi jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba tó ní mà nípa àkọ́kọ́. sátúmọ́gbàgbé nínú suratul naml ọ̀rọ̀ àmì kó lè ara rẹ mu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún ẹ̀rọ anábì Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tí ń bẹ ní mikael israfil malekul maut gbogbo wọn ọmọ ntọpamọ gbogbo mọlẹkọ Ọlọ́run ọmọ ntọpamọ àwọn anabi Ọlọ́run ọmọ ntọpamọ àyàfi ntọ́nà wọn bábá fi mọ̀ wọn báwo wá ló ti ṣe wá jẹ́ pé wọ́ lọ́wọ́ wá jẹ́ pé ọmọ ntọpamọ Ọlọ́run ọba kọ́ mẹ́sì wá lọ́nà Ọlọ́run ọba kò sí wá lọ́kàn nínú ẹni tó mójútó ìsìláàmù rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka